Kristi, ó ti tẹ̀lé ní àtẹ̀tẹ̀, ní ikọ̀ àtẹ̀tẹ̀, ní ìpẹ̀lẹ̀lẹ̀. Ènìyàn lé àṣẹ̀dá ẹran àti ẹ̀jẹ̀ lákòókò ti kíkún jẹ́ ẹ̀mí ìkọ̀kọ̀ rẹ̀ ìparí, lọ́kàn fi ìyìn àti ẹ̀fẹ̀ láàrin àwọn ìyọ̀kùdídà rẹ̀ láti ṣe àkóso rí àti ní ìjùbà lórí rẹ̀. Ó sì fún Adam láti ṣiṣẹ́ àti jù rẹ̀ àti Olúwa. Ọlọ́run sì pàṣẹ fún ọkùnrin náà pé, “Ìwú ní òmìnira láti jẹ láti inú igi ti rere, ṣùgbọ́n di jẹ nínú rẹ̀.” Ìwú kì Jẹ́nẹ́sísì lọ́rọ̀kàsí ló ń fún ènìyàn ní agbára láti yàn. Èṣù mú ìrísí ẹjọ́ kan láti dán ẹfà ní ìtẹ́. Nígbà tí náà rí pé èso ti igi náà dára fún oúnjẹ, ó sì di sí ojú, àti sì fẹ́ fún rigbun, ó mú díẹ̀ nínú àti jẹ ọ́, ó sì fi fún kọ rẹ̀ tí ó wà pẹ̀lú rẹ̀, ó sì jẹ. Jẹ́nẹ́sísì, kọrin tẹ́tí sí fẹ́kúfẹ̀ẹ́ Sátánì tí ó hàn níwájú ìgbọràn, ṣùgbọ́n láìgbọràn ti ní àbájáde àti ní àwọn ipò díẹ̀ nínú àwọn ipò, a lè rí i pé ẹ̀ṣẹ̀ ti di idà tí ó bá dé lókun. Níkran yìí, àbájáde náà wá lẹ́sẹ̀kẹsẹ̀, wọ́n ti yí kúrò nínú paradíṣẹ́ sí ilẹ̀ tìlá àti ìrora, lọ́rùn fún ẹ̀jẹ̀, nítorí ó ti ṣe èyí, ègún ni ó ju gbogbo àwọn ẹran àti ara rẹ̀, ìwọ ó sì kọ̀, ṣùgbọ́n nílò láti mú padà ènìyàn padà sí ipò àtilẹ́bà àti ìbátan pẹ̀lú rẹ̀. Rekiwíyé pẹ̀lú ẹsẹ̀ yìí, méjèèjì Adam àti Éfà tí a kúrò lọ́rùn àti pé ó nílò láti sí pẹ̀lú rẹ̀. Ìlàjì yìí ó nílò èrò pípẹ́ fún ẹsẹ̀ wọn. Ẹ pípẹ́ yan, ó hàn gẹ́dẹ́gbẹ́ jẹ́ ìkásísí kíkún di ènìyàn láti jẹ èrò fún ẹsẹ̀ wọn àti gbogbo àwọn mìíràn láti wà. Nótà nípa ìgbàgbọ́ Nóà nígbà tí ó kì í fún àwọn ohun tí kò tí ì rí ní Ibdimim ṣe kọjú ìwé láti ṣàfipam ìdílé nípa ìgbàgbọ́. Rèé ó dá wa ní ìkún ìkún láìsí méjì àwọn ìpín ṣìnà. Wọ̀nyí hàn láti jẹ dání, ṣùgbọ́n ń ṣàlàyé púpọ̀ náà lè ti bí kojú omi kékeré, bí kojú omi ṣe nìkan láti irú kan tí ó pé jákèjádò àti gíga pẹ̀lú wíńdò kan fún àti ìdílé rẹ̀. Síbẹ̀síbẹ̀, ó bẹ̀rẹ̀ sí kì ní kíákíá, àwọn mìíràn tí àwọn àbájáde, tí àwọn àbájáde, tí àwọn àbájáde, ti ìsìtẹ̀, tẹ̀hún àti ìgbésí ẹlẹ́sẹ̀. Lẹ́yìn tí kìíní parí Nóà àti ìdílé rẹ̀ wú, inú kàtìlérùn mú kí afẹ́fẹ́ jẹ́ èémí wá sínú. Lẹ́yìn tí kankan ti gbé ilẹ̀kùn, ó ṣí orísun orísun, ti jílẹ̀ àti àwọn wíńdò ti kùn láti mú omi ilẹ̀. Lẹ́yìn àwọn jẹ́ àti àwọn oṣù, òjò, omi ṣẹlẹ̀, Nóà ìdílé rẹ̀ àti àwọn ẹranko ti jáde nínú ikú Nóà, lẹ́sẹ̀kẹsẹ̀ fi pẹpẹpẹpẹ, lẹ́sẹ̀kẹsẹ̀, Rob ó sì tẹríba lọ́rùn. Kárá, àṣẹ ni àwọn orí mẹ́fà mẹ́fà ti ìwé àk Bíbélì tí a ti rí àwọn ipò mẹ́ta tí ènìyàn tí ń ṣe ìtúpalẹ̀ àwọn àṣẹ lọ́kàn. Pa ń fún ìfẹ́ ti ara wọn, ẹnìkan ṣe àìgbọràn bí àwọn nítorí pé ó ní ìtẹ́lọ́rùn sí ojú àti nǹkan láti ṣe ohun èlò láti ṣàfihàn. Láfíìsì ọ̀hún, inú kan bínú sí inú gbogbo kan tí ó adáj, àwọn iṣẹ́ wọn sì òdì náà sí kẹrẹ̀. Lóró lòdòdó, ẹlẹ́dàá wọn múlẹ̀ àwọn fún iṣẹ́ wọn. Kọ́kọ́rẹ́ parí. Àwọn ìbéèrè ẹsẹ̀ wáyé nígbà tí kan mú kíkan kí àríyànjiyàn búburú hun òtítì èké ìrúsì tí ó wà fún kúnfẹ́ òtítì èké àǹfààní ìgbà tí Nóà ti àwọn iṣẹ́ rẹ̀ hàn nípasẹ̀ àwọn iṣẹ́ rẹ̀ òtítì èké Ọlọ́run gba àwọn ènìyàn láàyè tí kò ní ìdádúró ìmọ̀ tirẹ̀ sí a ní ọkàn tí ó bá jẹ̀bi jẹ́ ní kíkùn pẹ̀lú ìwà ìkà tí ẹgbẹ́rẹ́gà gbogbo àwọn ènìyàn àti àkókò Nóà ṣe yíyan láti tẹ̀síwájú ní ìgbésí ayé òtítọ́ èké abala ìlérí Ọlọ́run tẹ́rẹ́rà di bàbá Ábrahamu nígbà tí Ábrahamu di àgbà Ọlọ́run ṣe àdéhùn fún Ábrahamu Olúwa ti sọ fún Ábrahamu pé fi gbogbo àwọn ènìyàn rẹ̀ sílẹ̀ àti ìdílé baba rẹ̀, èmi yóò sì ṣe ìbùkún fún ọ. Èmi yóò jẹ ọ ní ibi Ọlọ́run yípadà orúkọ Abrahamu fún Abrahamu nígbà tí ó fi májẹ̀mú rẹ̀ múlẹ̀ pẹ̀lú rẹ̀. Nítorí náà, Abrahamu sì fi ilé rẹ̀ sílẹ̀, ó sì lọ sí Kínání, ọ̀rọ̀ àsọyé nípa ìgbàgbọ́. Ó sọ ilé rẹ̀ ní ìlérí bí àwọn àṣẹ wọn, àti pé ó wọn Ẹbẹ́rù orí ìtọ́lọ́lọ́, ó yẹ kí ó hàn pé lọ́lọ́, lọ́kìlọ́, lọ́kìlọ́lọ́, lọ́lọ́lọ́, nítorí Israẹli nípa ìgbàgbọ́ Abrahamu ní ìlérí Ọlọ́run láti pèsè ọ̀nà fún ènìyàn láti jẹ́ lájà sí ó ti ìpilẹ̀ṣẹ̀, ó fi rí ti ohun ìjìnlẹ̀ Ọlọ́run, ó yóò kò ní òye pẹ̀lú àwọn ọmọ nígbà mi. Nígbà tí Jésù ti Násárẹ́tì ní pípẹ́, yóò fi ara rẹ̀ rúbọ bí ẹbọ orí fún àwọn ẹ̀ṣẹ̀ ènìyàn. Ó jẹ́ nípasẹ̀ Ísákì, ọmọ ìlérí, kì í ṣe Ismaili tirẹ̀. Àkọ́bí bí pé májẹ̀mú náà yóò tẹ̀síwájú bí Jésù ti jẹ́ ọmọ Ísákì lọ́wọ́ nípasẹ̀ Dáfídì, ọmọ ìlérí Ọlọ́run nípa gbogbo ènìyàn. Ábúráhámù ní gbogbo ayé, nítorí náà àti ìgbọràn sí ìlàjà. Òun kò yẹ kí ó burú púpọ̀ pé Ọlọ́run bùkún àwọn ọlọ́tọ̀ àti àwọn ìgbọ̀nsán àti ṣe ìbátan sí ìṣọ̀tẹ̀, nítorí tí àwọn ìṣòro láàárín àwọn igun ti Ábúráhámù àti arákùnrin arákùnrin rẹ̀. Abrahamu gba ààyè lọ láti yan ilé rẹ̀, àti Abrahamu lè gbé agbègbè mìíràn, ló ti yan agbègbè tí ó dára jùlọ nítòsí ìlú Sọdọmu. Olúwa sì wí pé, “Nítorí pé ìkógun sí Sọdọmu àti Gomorrah tóbi, nítorí pé èmi ó tò sí ọ̀dọ̀ rẹ̀ tí ó ti mú sí mi, tí ó ti mú sí mi, èmi ó mọ̀, ṣáájú kí Ọlọ́run àwọn angẹli run, ó fi ara rẹ̀ hàn tí ó fi Sọdọmu pamọ́ fún àwọn olódodo nítorí ó mọ̀. Nítorí náà, àwọn angẹli Ọlọ́run ní ìrísí, àwọn ọkùnrin farahàn ní alẹ́ tí ń wọlé sí ìlú Sọdọmu. Lọ́tì sì rí àwọn àlejò wọ̀nyí, ó tẹnumọ́ pé wọ́n wó ilé rẹ̀ lábẹ́ lábẹ́ àbọ̀ rẹ̀. Ọlọ́run sì pe Ábúráhámù lákòókò tí ó ń gbé ní nínú àwọn Chalde láti lọ sí orílẹ̀-èdè jíjìn. Kò ní gbé pé ilẹ̀ ìlérí kan ṣoṣo ni fún àwọn ọmọ rẹ̀ ní ọjọ́ kan ní ilẹ̀. Ábúráhámù àwọn ìrú ọmọ náà kí ó sì jẹ́rìí àwọn ará Íjíbítì. Ọlọ́run fi àwọn ọmọ ní àwọn ọmọ rú láti lọ sí ilẹ̀ ilẹ̀ ni wọn. Ilẹ̀ ti Ábúráhámù ti ọ àwọn ọmọ Ísírẹ́lì sì ṣe orílẹ̀-èdè náà jana tí ó bẹ̀rẹ̀ sí iṣẹ́ tí ó sọ wọn sí arákùnrin Jákọ́bù sí arákùnrin Jákọ́bù nígbà tí wọ́n wo ẹgbẹ́ kan nínú àwọn ọmọ Ismaili àti ìran àwọn ọmọ Ábúráhámù. Wọ́n tà gẹ́gẹ́ bí ẹrú tó ti owó pọ̀ àti àti kí ó tàn pa Jakọbu sínú ìgbàgbọ́. Joseph ti pa òfin. Josẹfu sì dúró ṣinṣin lọ́dọ̀ Ọlọ́run, àti Ọlọ́run ti fi òbó sínú èrò rẹ̀ láti ṣẹ̀dá orílẹ̀-èdè ńlá láti àwọn ọmọ Abrahamu. Orílẹ̀-èdè yìí yóò ṣẹlẹ̀ lẹ́yìn àwọn ọdún ìfini orílẹ̀-èdè kan tí ó sin àwọn òrìṣà tí ènìyàn ṣe fún ènìyàn mú, kí àwọn òrìṣà ṣe àdéhùn jùlọ, ọ̀rọ̀ àsọyé ṣe àwọn ènìyàn tí ń ṣàlàyé láti jẹ àwọn ènìyàn lọ́rùn funfun láti lọ wọn bí Josẹfu ṣe kọ́kọ́ rí parí. Lẹ́yìn àwọn ọdún díẹ̀ nínú ọgọ́rùn ọdún ni ìwọ̀n bí Farao pàṣẹ fún gbogbo àwọn ọmọ Heberu nípa ìgbàgbọ́ àwọn òbí Mose pamọ́ fún nítorí àbí rẹ̀ nítorí wọ́n wọ́n rí kì í ṣe ọkọ, wọn kò bẹ̀rù ti òfin ọba. Mose sì rí Mose, ǹgbẹ̀rin Farao tí ó bínú fún un. Arábìnrin Mose pé, ìyá rẹ̀ àti àwọn ǹgbẹ̀rin Farao sì wí fún un pé, mú nkì kí ó má bí mi, èmi ó sì san òun fún. Nítorí náà, obìnrin náà mú un náà, ó sì mú un. Nígbà tí un náà bá dàgbà, ó mú un, ó sì sọ orúkọ rẹ̀ wípé, èmi jáde kúrò nínú omi, Exodus, ní àkókò tí ó yẹ, ìyá Mose jẹ́ ní ogójì, dín àti pé láti pẹnu lánàá apọ́stẹ́lì. Nípa ìgbàgbọ́ Mose, nígbà tí ó ti di kọ́ láti bí ǹgbẹ̀rin Farao, ó yàn láti jẹ ìbínújẹ́ pẹ̀lú àwọn ènìyàn lọ́kùnrin dípò láti gbádùn ìgbádùn àwọn ìgbádùn ẹ̀ṣẹ̀ fún ìgbà díẹ̀. Ó wọ ìtìjú fún, nítorí Kristi bí ti ìyè tí ó tóbi jù ju àwọn ìṣúra Ejibiti, nítorí ó ń wà níwájú ẹ̀san rẹ̀. Nípa ìgbà ni ó kúrò ní Ejibiti, kì ṣe èmi bẹ̀rù ìbínú bá, ó sì dájú, nítorí ó rí ẹni tí ó wà ní aláìhàn. Àsìyẹ, lẹ́yìn tí ó ṣe ìkẹ̀kẹ̀ ní gbogbo àwọn náà tí àwọn ará Ejibiti fún ogójì dùn, lọ́rùn tí ó kẹ́kẹ̀ fún ogójì dùn mìíràn, bí àwọn àgbọ̀n ńlá ṣáájú pé ó wá láti darí Abrahamu, àwọn mìíràn ìgbèkùn ọkọ̀ náà sí ilẹ̀ ti láti ọdún ṣáájú kí wọ́n tó ṣetán láti gbéran kí ó sì ilẹ̀ ìlérí wọn ó tilẹ̀ tilẹ̀ fún ilẹ̀ yìí wọn. Wọ́n ní láti bá ohun ta lọ́rùn láti gbé wọn. Àṣì lónìí òde oníwà lábẹ́ ìgbèkùn ẹ̀ṣẹ̀ nípasẹ̀ ọrẹ fẹ́ kíkan ẹ̀bùn tí ń kọrẹ̀. A lè gba òmìnira kúrò nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ nípa ẹ̀jẹ̀ Kristi. Ó gbà tẹ̀síwájú ìgbì. Wọ́n sì nọba fún wa láti dẹkùn ilẹ̀ ìlérí wa nígbà ìgbà gbogbo ja àwọn tí lọ́rùn kọ̀kọ́rẹ́ ìparí. Àṣì mo rò pé lè fa òkìtì wàhálà kan dípò ti gbígbà lọ́kùnrùn láti ṣe ná àwọn ìpaná wa kọ̀kọ́rẹ́ ìparí. Mósè nínú ìbẹ̀rù tí ó fa ara òun kúrò sálúlẹ̀ láti ti Farao tí ó sí ilẹ̀ Midiani, ó rẹ ara rẹ̀ sílẹ̀ bí ogójì dùn. Lẹ́yìn èyí tí lọ́rùn ti ṣetán fún láti fún láti fún àwọn Abrahamu, Asa ti ṣe láti fún Farao àti àwọn ará Egypt mẹ́wàá láti yan ìgbọràn kan nípa ìparun. Farao hàn láti ṣe ìdánim agbára kan, ṣùgbọ́n pẹ̀lú ayé kan tí ó kíá, ó rọrùn fún láti kọ̀ lẹ́yìn ikú ti ọmọ-aládé rẹ̀. Ó sọ fún àwọn ọmọ Israẹli pé láti lọ kúrò, ṣùgbọ́n ó yípadà wá sí ìfì. Ó wà ní Òkun Pupa pé àwọn ọmọ Israẹli ní láti yàn láti gbọ́ràn sí Ọlọ́run tàbí padà sí ìfì. Ó sì tún wà níbẹ̀ pé Farao àti àwọn ọmọ ogun rẹ̀ ti ìsìn sínú omi òkun. Orílẹ̀-èdè titun ni òmìnira láti ọ̀dọ̀ ẹrú dìde ní apá kejì. Ọ̀rọ̀ àsọyé nípa okùn Farao rò pé ó lè darí ogun rẹ̀ nípasẹ̀ okùn bí Mósè, èyí tún dàbí ọkọ̀ òfurufú wa kúrò nínú ẹ̀ṣẹ̀. Ní àgbélébù ti Kristi, a gbọ́dọ̀ ṣe ìpinnu tí a fẹ́ láti sìn olùkọ́ wa nínú omi báptísì láti lè dìde bí ẹ̀dá tuntun. Paulu sọ nínú Rómù tàbí ṣe o kò mọ̀ pé gbogbo wa tí a bá báptísì pẹ̀lú rẹ̀ nípasẹ̀ rẹ̀ṣà, a lè ṣe ẹ̀ṣẹ̀ pẹ̀lú pé a kọ̀yé kí ó jẹ́ ẹrú sí ẹ̀ṣẹ̀ nítorí ẹnikẹ́ni tí ó kú tí ẹni tí ní òmìnira láti ẹ̀ṣẹ̀ kọ́kọ́ parí àwọn ọmọ Israẹli tí ó gbẹ́kẹ̀lé Ọlọ́run. Nítorí náà, àwọn ọmọ Israẹli rìn ní aginjù nítòsí ilé ìlérí wọn nítorí ogójì ọdún wọn. Nítorí ogójì ọdún kò wọ ilé ìlérí náà, kò sí gbogbo àwọn ọkùnrin láti kú. Àlùbá àti Joṣua àti Kalebu tí wọn yóò gbà ọ́ láàyè láti wọ ìlérí. Ọlọ́run pa Mose sí Mose láti wọ inú Israẹli sí ilé ìjọsìn sí Kínání. Dípò, Joṣua ní aṣẹ ìránṣẹ́ olóòótọ́ Mose tí ó yan láti darí wọn ní kété tí wọ́n bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, ó sì ti ara sí, a gbà láàyè láti wọ ìlérí wọn. Ọ̀rọ̀ àsọyé lákòókò tí a rìn kiri nìyí lọ́rọ̀ tún wá mẹ́lọ bí Fáráò rò pé wọ́n lè tẹ̀síwájú lórí ìrìnàjò wọn láìsí Ọlọ́run láìsí Ọlọ́run kọ̀kọ̀ rẹ̀ parí Ọlọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìyanu lórí àwọn Ísírẹ́lì olókìkí jùlọ àwọn ìpín agbègbè wa àwọn tí ó yọrí àwọn ẹrú tí a ti ṣe ìlérí ọ̀nà ilẹ̀ ṣáájú kí Ábúráhámù ọjọ́ mẹ́ta lẹ́yìn tí wọ́n lọ Íjíbítì àti ní àyíká ọdún mẹ́rin lẹ́yìn ìlérí Ọlọ́run sí Ábúráhámù àwọn ará Ísírẹ́lì sì dò sí ilẹ̀ Sinai níbi Ọlọ́run farahàn àti fi sílẹ̀ fún Mósè àwọn òfin Olúwa sì pèsè bí wọ́n ti kọ fún wọn kọ Exodus atọ́ka sí wọn bí àwọn òfin mẹ́wàá mẹ́wàá àti àti pé wọ́n ṣe àkójọ sí ìsàlẹ̀. Ìwọ kò ní Ọlọ́run mìíràn níwájú mi. Ihu kò gbọdọ̀ fi ara rẹ̀ jẹ fún ara rẹ̀ ní ìrísí kúrun lókè tàbí nínú omi lọ́rùn rẹ̀ ní ìjìyà fún un. Ẹ̀yin kò gbọdọ̀ ba ọ̀rọ̀ Olúwa lọ́rùn rẹ̀ láàyè nítorí tí Olúwa kì yóò mú ẹnikẹ́ni ṣàkóso orúkọ rẹ̀. Rántí jẹ́ ìsinmi nípa mi sí mi. Jíù kò gbọdọ̀ pa. Ihu kì yóò ṣe panṣágà. Ihu kò gbọdọ̀ fi eré èké sí aládùúgbò rẹ̀. Ihu kò gbọdọ̀ fi ilé aládùúgbò rẹ̀ kí omi sì fi aya lọ́ra sí lórí májẹ̀mú ka àwọn òfin lẹ́ẹ̀kan sí kí ó àkíyèsí pé ó ǹjẹ́ òfin àwọn òfin àwọn òfin ohun láti ṣe àti àwọn ohun kò láti ṣe ǹjẹ́ ó wà láyé ìkẹyì ti dáríjì tàbí ìgbà rárá májẹ̀mú yìí tí a láti mú ènìyàn wá sí Kristi kí ó jẹ́ kí ohun ẹ̀ṣẹ̀ ó yẹ kí ó pọ̀ nípasẹ̀ májẹ̀mú tuntun tí ó dáríjì ìwà búburú ṣùgbọ́n kan rẹ̀ bàdé padà lẹ́lẹ̀ ó sì mọ létẹ̀létẹ̀lẹ̀ èmi ó sì ń kún mi àti pé wọn yóò dáríjì Olúwa àti pé wọn yóò dáríjì Olúwa àti pé wọn yóò dáríjì Olúwa àti pé wọn yóò dáríjì àṣedédé ohun díẹ̀ sí i nípa ìpè májẹ̀mú yìí tuntun. Ó ti ṣe ìgbà tí ń ṣe déédéé, àti pé kínní àti kọ̀k àti arúgbó yóò parẹ́ láìpẹ́. Hébérù Nígbà tí Jésù dé, ó wàásù ìfiránṣẹ́ ìrònúpìwàdà, ìfiránṣẹ́ lọ́kàn, ọrẹ àti títí ìgbàríṣẹ́ rẹ̀. Jésù sì ná láti gba ìdáríjì ẹ̀ṣẹ̀ nípa fífún ẹ̀mí rẹ̀ bí ẹni ìrúbọ nìkan fún ẹ̀ṣẹ̀ wa, fún gbogbo àwọn tí ó gbà nínú rẹ̀, sí àwọn tí ó gbà nínú rẹ̀, àti pé ó gbà nínú rẹ̀ tí ó ti fi lé. Rómù tí ó gba ẹ̀mí fi hàn pé gbogbo àgbáyé ní ẹlẹ́hùn ẹ̀ṣẹ̀. Nítorí náà, ohun tí ó jẹ́ ti ṣe ìlérí fífún ní ìgbà nínú Jésù Kristi sí, ó lè fi fún àwọn tí ó gbà ṣáájú kí ìgbà yẹ gbogbo àgbáyé wa fi wá ní ilé wọn nípasẹ̀ ìpàdé títí pa títí gbà yẹ kí ó jẹ́ hàn. Nítorí náà, a fi òfin sí wa sí di Kristi pé a lè dá lẹ́nu pàgbáyé pé a kó wa lábẹ́ àbójútó òfin. Galatian ọ̀tẹ̀dẹ̀dẹ̀la àti ikú nínú ìrẹ̀kẹ́ ara rẹ̀ àti aláìkàlà ti ara rẹ̀, ó ti gbà láyé láyé àwọn ìbéèrè tí ó takọ wa, ó sì ti gba ẹ̀jẹ̀ fún wa. Kọ́lọ́sì ìfẹ́ lọ́kàn àti àánú tí ó pèsè ẹ ẹ̀jẹ̀ pípẹ́ nínú rẹ̀. Christ's death established the new covenant, providing for forgiveness of sins and freedom from sin to all who obey the call to repent repentance and obedience. Ka Eberu, n kò pa, ó ti di adẹ́tẹ̀, ó ti di adẹ́tẹ̀ ni, nítorí tí kò pa òfin, òfin, Jakubu, ó pin àwọn àṣẹ lórí, májẹ̀mú. Lẹ́yìn tí a jíṣẹ́ láti ọkọ̀ ìdálẹ́nu ara Ejibiti àti gbígba ilẹ̀ tí ó ń san pẹ̀lú wàrà àti oyin, Israẹli ní àwọn onídàájì, àwọn onídàájì lọ́kùnrin yàn. um, Israẹli fẹ́ láti dàbí gbogbo àwọn orílẹ̀-èdè yíká òun, òun kíkún, òun fẹ́ ba, nítorí náà, kí ló fún òun ní ba, Sọ́ọ̀lù, ó ṣe àkóso nípasẹ̀ ohun tí àwọn ènìyàn fẹ́, ṣe àkóso nípasẹ̀ èrò, kúkú ju bí ìránṣẹ́, mú kú ju bí ìránṣẹ́ lọ́ba, ẹnìkan tí yóò gbọ́ràn sí i. Dafidi. Ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbà, Dafidi ní láti sá kúrò lọ́dọ̀ Sọ́ọ̀lù, nítorí Sọ́ọ̀lù fi ọ̀dẹ̀ rẹ̀ bí ó ti ń fẹ́ láti pa á. Síbẹ̀ tí Dafidi kọ̀ láti ṣe ohunkóhun lòdì sí ẹni àmì òróró Ọlọ́run. Lẹ́yìn ikú Sọ́ọ̀lù, Dafidi sì jọba. Ọlọ́run sì wí fún Dafidi pé, “Èmi ti rí Dafidi ọmọ Jese ọkùnrin ní ti ọkàn mi tí èmi ó fẹ́ kí ó ṣe.” Ọ̀wàlọ́ lí ìṣẹ̀lẹ̀ kan, àwọn arákùnrin Dafidi wà lára àwọn agbo ọkùnrin tí ó wúwo jùlọ tí à ń pè ní Nabali, àti síbẹ̀ níbẹ̀ wọ́n jẹ́ ìbátan pẹ̀lú rẹ̀, kì í ṣe ìwárí àbọ̀ rẹ̀, kì í ṣe ìwárí Dafidi sì nítòsí, ebi ń pa àwọn arákùnrin rẹ̀ àti bí ó ti béèrè fún ìrànlọ́wọ́. Ṣùgbọ́n Nabali mú fún àwọn ìbálòpọ̀ túmọ̀ sí rẹ̀ kọ́ àṣedájú. Dafidi bínú gidigidi láti pa, ṣùgbọ́n ronúpìwàdà gbígbàláyé láti lọ ìdájọ́ rẹ̀, ṣùgbọ́n kì í ṣe ohun gbogbo ní ìgbésí ayé Dafidi. Dípò kí ó sì bá ogun pẹ̀lú ogun rẹ̀, ó dúró ní ilẹ̀, níbẹ̀ ó rí obìnrin lẹ́wà, ó fẹ́ fún un, ó ránṣẹ́ sí i ní ìtẹ́lọ́rùn, ìdùnnú ìbálòpọ̀ rẹ̀, fífò májẹ̀mú ìgbéyàwó rẹ̀, panṣágà, kọ́ ẹ̀kọ́ tí ó lóyún nípasẹ̀ rẹ̀. Dafidi pàṣẹ pé kí ọba ọkọ rẹ̀ fífò òrìjú ní ìdánwò náà, ó jìyà púpọ̀ fún ẹ̀ṣẹ̀ yìí. Ṣùgbọ́n nígbà tí ó bá kọjú nípasẹ̀ Natani, ó gba ìwà búburú rẹ̀, ó ronúpìwàdà àti pé ó bẹ̀bẹ̀ fún ìdáríjì. Bí ó tilẹ̀ jẹ́ a tún jìyà àwọn àbájáde ti àwọn iṣẹ́ ẹlẹ́ṣẹ̀ rẹ̀. Ọ̀rọ̀ àsọyé láìpẹ́ ìhùwàsí tọ̀sà David David ìgbádùn àti pé èmi yóò sọ pé èmi yóò fi Dáfídì ní àṣẹ láti ṣe gbogbo ìfẹ́ mi. Ta ni yóò ṣe gbogbo ìfẹ́ mi? A ní nílò ìwà tí ó yẹ sí ẹsẹ̀ wa láti ní ìlàjà sí Ọlọ́run. Ọ̀rọ̀ ìwòye Ọlọ́run ṣe aláyé Dáfídì pé ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ yóò jókòó lórí ìtẹ́ rẹ̀ láéláé ń tọ́ka sí Jésù Kristi ìjọba rẹ̀ kò ní òpin. Kristi ni ẹni tí ó, láìsí ẹ̀ṣẹ̀, pátápátá gbímọ Ọlọ́run àti ìfẹ́ àtinúwá fi ẹ̀mí rẹ̀ mọ̀, bí ẹbọ iná fún wa. Nítorí náà ìmúṣẹ ìlérí Ọlọ́run mú Dafidi àti Abrahamu, Abrahamu, Abrahamu, Isaaki àti Jakọbu lákòókò àkókò tí ó tọ́ka sí bí ọjọ́ rí àti Richard lákòókò ìdásílẹ̀ Israẹli. Ọlọ́run sọ fún Mose, Joshua àti lẹ́yìn náà àwọn ìdájọ́ wọn. Nígbà tí Samuel dà pẹ̀lú ìjọba àwọn ọba, Ọlọ́run fi ìfiránṣẹ́ rẹ̀ lá nípasẹ̀ àwọn ọkùnrin tí a tọ́ka sí bí àwọn wòlíì. Gbogbo àwọn wòlíì gba ìgbàlà Ọlọ́run fún àwọn ọmọ Israẹli ju gbogbo àwọn wòlíì tí ń bọ̀ nípa Mẹ́sáyà tí ń bọ̀ lórí àwọn ọgọgọ́rùn ọdún ju àwọn àsọtẹ́lẹ̀ ní agbásílẹ̀ nípasẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn oríṣiríṣi gbogbo èyí tí ó ṣe nínú Jésù. Àwọn àsọtẹ́lẹ̀ díẹ̀ àti àwọn ìjẹ́rìsí májẹ̀mú májẹ̀mú tilẹ̀ ní agbásílẹ̀ nípasẹ̀lẹ̀ nípa jẹ́bàtẹ̀lẹ̀ mọ́jíṣẹ́ wọn nípa lílọ ìjìjì Olúwa iṣẹ́ ní ohun tí ó fẹ́ ó wà lílúwa àwọn ọmọ ogun ọ̀run Olúwa mátẹ̀lẹ̀ wọlé tọ̀tẹ̀lẹ̀ lẹ́yìn tí a Jésù ní Bẹ́tílẹ́hẹ́mù ti Judea ní ọjọ́ tí ó jẹ́ ọjọ́ Herodu àwọn ọlọ́gbọ́n láti ìlà oòrùn dé níbo ní ẹni tí a bí a rí ìràwọ̀ rẹ̀ ní ìlà ọ̀run àti láti wá láti foríbalẹ̀ fún un. Jeremiah oríka tẹ̀lélé orúkọ ọ̀nàna ó sì gbẹ̀gbẹ̀ tó Nígbà tí ààrẹ Maria gba ara Sẹ́fù jọmọ kí wọ́n tó ń gbé wọn, a ó ṣe ọlọ́tọ̀ọ̀tọ̀ lọ́dọ̀ èmi mọ́ lẹ́ẹ̀kan sí Lúkù àwọn ọgọgọ́rùn-ún lẹ́yìn tí ọmọ Gabrieli sọ fún ọmọ àti pé Olúwa yóò fún ní orúkọ rẹ̀ ní Jésù láéláé àti ti ìjọba rẹ̀ kò sí. Míkà ṣùgbọ́n níwọ ìwọ Ẹ́flátà tí ó jẹ́ púpọ̀ jù láti wà nínú àwọn ìdílé Júdà láti ọ̀dọ̀ yín ní yíyọ jáde fún mi tí ó ní láti jẹ́ alákòóso ní Ísírẹ́lì ẹni tí ó ti ọjọ́ àtijọ́ ni. Má Matthew sì kíyèsí, ọba rẹ̀ ń bọ́ sí ọ, olódodo, ó sì gba ìgbàlà ní ohun onírẹ̀lẹ̀ àti tí ó wà lórí kẹ̀tẹ̀kẹ̀tẹ̀, lórí ọmọ kẹ̀tẹ̀kẹ̀tẹ̀, ó fọ kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ kan. Matthew, Matthew àti àwọn ọmọ yẹn sì lọ, àti bí Jésù ti ṣe, ó sì mú kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ náà wọn, ó sì jókòó lára wọn. Àìsáyà, ṣùgbọ́n ó ti ní ìtara fún àwọn èrìgì wa, ó bínú fún àwọn àìṣedéédé wa, ìbàjẹ́ àlàáfíà wà lórí rẹ̀. Matthew, ǹjẹ́ ó tú sílẹ̀ fún wọn fún wọn, ṣùgbọ́n Jésù wá sì gbà láti kàn mọ́ àgbélébùú. Àìsáyà, wọ́n ti ní ó sì ní ìpọ́njú, síbẹ̀ ó ṣí ẹnu rẹ̀, bí ọ̀dọ́ àgùntàn tí ó yóò sí pípa, àti bí àgùntàn kan tí ó yẹ kí àwọn arábìnrin rẹ̀ dákẹ́. Nítorí náà kò sí ẹnu rẹ̀. Mateo, àwọn olórí àwọn olórí àlùfáà, àti pé ìwọ kò fi ẹ̀sùn kan. Isaiah, wọ́n fi ìsíraga pẹ̀lú àwọn ènìyàn búburú àti pẹ̀lú ọkùnrin ọlọ́rọ̀ nínú ikú rẹ̀. Bọ̀tilẹ́jẹ́pẹ́ kò ṣe ìwà ipá àti pé ẹ̀tàn kò sí ní ẹnu rẹ̀. Mateo, ni Ọlọ́run ṣe ìlérí fún Abraham pé gbogbo ènìyàn tí ó wà lórí ilẹ̀ yóò ní ìbùkún nípasẹ̀ rẹ̀. Òtítọ́, òkìkà gẹ́gẹ́ nítorí àìṣedéédé. Ọlọ́run á mú Adam àti efa láti paradíṣẹ́ wọn bó. Rònú gbogbo ènìyàn náà yáfi Noah àti ẹbí rẹ̀ nípasẹ̀ omi kọ. Rògbòdìyàn náà ìṣe ìwà ibi, iṣẹ́ tí ó dá lórí mímọ́, ó kojú òtítọ́ fa òpin wàhálà. Ọ̀tít èké, májẹ̀mú fún Mose nípasẹ̀ dáríjì àwọn ẹ̀ṣẹ̀ ọ̀tít èké. Aunas tẹ́lẹ̀ nípa Mẹ́ṣà kò lágbára. Ọ̀tít èké of Kristi, ìlérí lókun. Láìbìkítà Adam àti Ẹ̀fà dẹ́ṣẹ̀, èyí tí ó yọ nínú ìṣubú pípẹ́ wọn láti ké ọ̀fà dípẹ́. Ní àkókò pípẹ́ àti nípasẹ̀ iṣẹ́ ti Ẹ̀mí Mímọ́, lókun di ẹran láti gbé láàrin àwọn ọkùnrin. Ẹ̀mí Mímọ́ ṣe ìṣẹ̀yanu kan tí ó gba Maria láti lóyún láìsí ìbálò pẹ̀lú ènìyàn. Áńgẹ́lì Gabrieli kéde fún Maria àti áńgẹ́lì kan ti kéde hun. Ń bí lọ́rùn láti mú láti láti mú àwọn méjèèjì láti dí àwọn ìránṣẹ́ lọ́rùn láìbìkítà bí ènìyàn ṣe lè ṣe ju wọn àti mú àti mú láti mú tàbí ohun tí wọn yóò nípa wọn. Wọn nìkan fẹ́ láti gbọ́ràn kí lọ́rùn ṣe lọ. Lọ́rùn sì ṣe, lọ́rùn sì ṣe pẹ̀lú rẹ̀ lé ó ṣe kì í ṣe im lè. Ó wà nìkan ní rí fún un. Im lè ti ti wà ní àgbáyé. Ó wà láti kí bàbá. Ẹni tí ó ti rí òrè ògo tí ó wà láti di bàbá. Ó kún fún bàbá àti òtí. Jòhánù wàásù baptismu fún ìrònúpìwàdà àti pé gbogbo Júdà wá sí Jòhánù láti baptisi. Báfizọ kar Gírí kan tí ó tún sí ìkún. Jòhánù wí fún àwọn Farisi tí ó fi bẹ̀rẹ̀ lúwù rẹ̀, wípé, kí lè o fi baptisimi tàbí Elijah ṣe iye fún mi? Jesu wá láti ọ̀dọ̀ Galili wá sí Jọ́dánì láti baptisi lọ́dọ̀ rẹ̀. Ó wípé, kí láti mú gbogbo òdodo ṣe? Nígbà ni Johanu gbà, nígbà tí Jesu sì baptisi Jesu lẹ́sẹ̀kẹsẹ̀, ó gun omi lẹ́sẹ̀kẹsẹ̀ kúrò lójú omi lẹ́sẹ̀kẹsẹ̀ sí kíyèsí, àwọn ọ̀run sì dì sílẹ̀, ó sì sọ̀kalẹ̀ bí àdàbà, ó sì yí, nínú rẹ̀ sì wo, ohun kan láti ọ̀run wá ni, èyí ni ọmọ àyànfẹ́ mi tí inú mi dùn. Lúkù, orí kọtẹlẹ, nígbà ni bá dán dán, nínú òun nìran, án hàn nínú gbogbo, bí àìdánwò, ìfẹ́ fún oúnjẹ, ìfẹ́kúfẹ̀ẹ́ ti ara, ìfẹ́ fún agbára, ìgbéraga ti ìgbésí ayé, ìfẹ́ fún àwọn nǹkan, ìfẹ́kúfẹ̀ẹ́ ti ojú. Jesu dojúkọ ìpèníjà kọ̀ọ̀kan àti ìdánwò láìsí máa ń sọ ìlọ́wọ́ sí, ó ti kọ èṣù lẹ́yìn ìrànlọ́ fún ìgbà tí ó ní àǹfààní díẹ̀ sí. Jesu jáde kúrò ní agbègbè ibi tí ó ti dán àti padà sí Galili àti àwọn ìròyìn rẹ̀. Ó ti fi òróró yàn mí láti wàásù ìyìnrere fún àwọn tálákà. Ó ti rán mi láti kéde òmìnira fún àwọn ẹlẹ́wọ̀n àti ìgbàpadà fún àwọn afọ́jú láti tú ọdún ti ojú rere Olúwa. Nítorí náà, ó yí ìwé kí ó ná, ó fi padà fún ìránṣẹ́ kí ó jókòó. Ẹnu sì mọ́ àwọn ọ̀rọ̀ oore ọ̀fẹ́ tí ó wá láti inú ètè rẹ̀. Ẹnu sì sọ dára, ṣe bí àwọn ọmọ Josẹfu yìí, wọ́n béèrè, ó tẹ̀síwájú sísọnù fún wọn, àti gbogbo àwọn ènìyàn tí ó wà nínú Sinagógù náà. Nígbà tí wọ́n gbọ́ èyí, wọ́n dìde, lé e kúrò ní ìlú, wọ́n mú lọ sí òkè tí àwọn òkè tí a kọ́ ìlú, tí a kọ́ ìlú, tí a kọ́ ìlú náà, láti sọ òkúta kalẹ̀. Èṣù tún láàrín ìjọ. Lẹ́yìn ìbáraẹnisà kúkúrú pẹ̀lú obìnrin ti ara Samaria tí ó wá láti pọn omi sí Jesu, obìnrin náà wí fún Jesu pé, wíwá, nígbà tí ó bá dé, òun yóò ṣàlàyé ohun gbogbo sí wa. Lẹ́yìn tí Jesu fi wí fún un pé, èmi ẹni tí ó bá ń sà sí mi, Johanu Ní àkókò tí ó yẹ, Jesu yóò bẹ̀rẹ̀ sí ìpìlẹ̀ gbogbo ohun tí ó wá sí ilẹ̀ ayé láti gbé láàrín àwọn èrò pípé fún àwọn ẹ̀ṣẹ̀ ènìyàn. kò gba ìkẹ́ pàtàkì ní àwọn ilé Rabbinikal. Síbẹ̀síbẹ̀, ènìyàn tí ó ń pe Oscar pẹ̀lú àṣẹ kì í ṣe fẹ́ràn àwọn olùdarí ẹ̀sìn mìíràn. Rábìsì, àwọn àlùfáà Farisi àti àwọn àpè sí àwọn ọkùnrin ti akẹ́k. Jesu ti ka púpọ̀ nínú àwọn ìṣẹ̀lẹ̀ rẹ̀ tí ó ń pe àwọn ẹlẹ́ṣẹ̀ àti ìgbéraga. Ó mú láti dá dúró ní àwùjọ. Ó ń pàápàá ṣe àwọn iṣẹ́ dípò láti fi ògo fún Ọlọ́run. Ní kété tí ó dúró fún ohun ìsìnkú kan láti mú padà wá láàyè, nǹkan tí ọkàn wọn ti fi ju àwọn ènìyàn tí ó láradá tàbí jẹ́ kí gbogbo ẹgbẹ́ sí ayé ojú wọn, èyí tí gbogbo ènìyàn ní ìlú. Ní ìkẹyìn, ó sì bí síkú, ó sì bòjì, ó sì mú wa láre. Gbogbo àwọn kà, wọ̀nyí àti àwọn iṣẹ́ ìyanu wọ̀nyí ṣe àfihàn òtí àti àwọn ènìyàn tó pé Jésù ń parun. Ń gbà èyí tí ó wà láti ìbẹ̀rẹ̀ Kristi, èyí tí a ti gbé, èyí tí a ti rí pẹ̀lú rẹ̀, a sì jẹ́ pẹ̀lú Bàbá, a sì ti fi Bàbá hàn wá. Nítorí náà, ìyìnrere tí Jésù ń ṣe ènìyàn yàn láti gba tàbí kí pèsè ti ìdáríjì, lọ́rùn àti ìgbàlà. Nígbà tí ó sì ti parí ìjẹniya, Jésù jáde pẹ̀lú ahun, ogun àti ahun, ẹ̀yìn láti inú ahun, ogun àti ahun, ogun láti dé ahun ohun ogun àti àwọn ohun wọn sílẹ̀. Jọ́ọ̀sì ń gbogbo ohun tí mò ń, ó sì jáde, ó wí fún un pé, Jésù ti Násárẹ́tì. Wọ́n rí Júù mú Jésù, wọ́n fi ẹ̀nà wọn kọ́kọ́ tí ó jẹ́ olórí àlùfáà bíbèrè, Jésù nípa ohun ẹ̀yìn rẹ̀ àti ẹ̀kẹ́ rẹ̀, mo ti sá ní gbangba sí àgbáyé. Nígbà gbogbo mọ́ńkì ní sinagogu tàbí ní tẹ́ḿpìlì, níbi tí gbogbo àwọn Júù pẹ̀j, èmi kò sọ ohunkóhun ní ìkọ̀kọ̀, kí ni ìdí tí ó fi ìbéèrè mi, bẹ̀rẹ̀ àwọn tí ó gbé mi, ní tètè, ń ohun tí mo sọ. Nígbà tí Jésù jù kan nínú àwọn ẹ̀yìn tó wà láàrin láàrin rẹ̀, sẹ́yìn ni ó bí mo bá òdodo wíṣẹ́ tí ó fi lú mi. Lẹ́yìn náà, àwọn Júù yọ Jésù kúrò ní Káfà sí ààfin ti gómìnà Rómù. Pílátù padà sí inú ààfin, ó pe Jésù, ó sì bíi pé, irú kíni kíkún àwọn Júù, àwọn ènìyàn rẹ̀ àti àwọn olórí àlùfáà rẹ̀, ní ẹni tí ó fi kílèmí lùkù, kí ni yóò ṣe? Jésù wí pé, ìjọba mi kì í ṣe ti àgbáyé yìí, tí ó bá jẹ́ pé àwọn ìránṣẹ́ mi yóò jà láti àgọ́ fún ìmúni mi nípasẹ̀ àwọn Júù mi, ṣùgbọ́n nísinsìnyí ìjọba Pilatus, Jésù dáhùn lọ́nà pé, irú lè ó ti ní sílẹ̀, gbogbo Pilatus jáde sí ahunjú padà, ó sì wí pé, èmi kò rí ìpìlẹ̀ fún ẹ̀sùn kan sí i. Ṣé ó fẹ́ mi láti tú bá ahunjú òun kígbe? Rárá Jésù, ó sì mú jáde. Àwọn ogun sì ní adéadé ti ẹ̀gbin àti fi orí rẹ̀. Jòhánù, àṣìyẹ, àwọn ìpalẹ̀mọ́ fún ọkùnrin fífẹ́ ni wọ́n gbé jáde nígbà tí a ti fi àṣẹ rẹ̀ bọ̀ wá. Ṣé wọ́n fẹ́ lókè orí rẹ̀? Òjèyí méjì àwọn Júù ní òfin àti ti pàṣẹ díẹ̀ sí ju ogójì kanlá kọ́kọ́rẹ́ ìparí. Níkẹyìn, Pẹ̀látù fi lé wọn lò láti kan Jésù. Ibi tí Jésù kan wà ní ìsun ìlú Akamisi Pẹ̀láì láti jẹ́ kí ó ká láti àwọn Júù. Nítorí John láti wákàtí kẹfà títí dé kẹ̀kẹ́rẹ́ wákàtí kẹsàn jáde ní gbogbo ẹlẹ̀ tí Jésù fi fún mi. Nígbà tí Jésù ti kì mí lẹ́nu lé ohun tí ó pariwo, èmi, nígbà yìí ní aṣọ ìkélé tẹ́ḿpìlì náà yà sí méjì láti ẹnu àpáta pin, àwọn ibojì tí ó ṣí àti ara ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mímọ́ tí ó kú ni ó dìde sí ayé. Ṣùgbọ́n wọ́n jáde kúrò nínú àwọn ibojì, wọ́n jáde lẹ́yìn àjíǹde Jésù, wọ́n lọ sínú ìlú mímọ́ àti ìfarahàn sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Nígbà tí ogun àti àwọn tí ó wà pẹ̀lú ẹni tí ó ń sọ Jésù rí ìwárìrì àti gbogbo àwọn tí ó ṣẹlẹ̀, bẹ́ẹ̀ ni òun náà, Mátúrò, ó jẹ́ pàtàkì pé aṣọ ìkélé náà ya kúrò ní òkè tí ó hàn gbangba tí ènìyàn kò ṣe nípasẹ̀ ènìyàn. Kọ́kọ́rọ́ ìparí, ṣùgbọ́n nísinsìnyí, nínú Kristi Jésù, ìwọ, àwọn tí ó jìnnà púpọ̀ ni ó ti sọ ohun tí ó súnmọ́ ọ̀dọ̀ nípa sísọ òdì nínú ara rẹ̀, òfin pẹ̀lú àwọn àṣẹ àti òfin àti ìlànà rẹ̀. Ọ̀rọ̀ àsọyé, nítorí àwọn Júù kò fẹ́ kí àwọn ará jáde ní ọjọ́ ìsinmi, wọn kò lè fọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀, bí wọ́n ti kan àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀. Omi arákùnrin tí ó rí, ó ti jẹ́rìí, ó mọ̀ pé ó sọ òtítọ́ láti sọ pé, kì ṣe ọ̀kan nínú àwọn arákùnrin ló jẹ́ pé, wọn yóò wo ọ̀kan nínú àwọn egungun rẹ̀. Lẹ́yìn náà, Josẹ ti Aromati pè fún ìyá Jésù, Jósẹ́fù jẹ́ ìfín Jésù, ó wà ní ìkọ̀kọ̀, ọkùnrin tí ó wà pẹ̀lú àwọn ọmọ, pẹ̀lú tùràrí, nínú àwọn ìlà ti ògbó, èyí wà ní ìbámu pẹ̀lú àwọn àṣà ìsìnkú ti Júù. Ní ayé tí a kan Jésù mọ́ ọgbà kan wà, àti nínú ọgbà tuntun tí, nínú èyí tí kò sí ẹnìkan tí ó gbé, ó yí òkúta ńlá wá, níwájú ẹnu ọ̀nà ibojì, ó sì lọ. Johanu, Mateu, nígbà tí ọjọ́ ìsinmi, Maria Magdalene, Maria ìyá Jakọbu, àti nígbà tí wọ́n bá wà ní ọ̀nà tí ó tóbi sí ibojì, wọ́n ti yí wọn lọ. Bí wọ́n ti wọlé wọn rí ọ̀dọ́mọkùnrin kan tí ó wọ aṣọ funfun kan jókòó ní apá ọ̀tún, àti pé wọ́n ń Kristẹni sí Jésù, ẹ̀kẹgbẹ́ni, ó sì dun àwọn obìnrin jáde, wọ́n sálọ kúrò ní ibojì, wọn kò sọ ohunkóhun sí ẹnikẹ́ni, nítorí wọ́n bẹ̀rù. Máàkù, oríkàlẹ́kà, mátìlélẹ̀, mátì pàtàkì, mátì lọ. Dáríjì ẹnikẹ́ni àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀, á dáríjì wọn, tí ó kò bá dáríjì wọn, a kò dáríjì wọn. Jòhánù, Jòhánù, di ọ̀kan ti pé àwọn ènìyàn jáde. Ilé ìjọsìn pé Ọlọ́run yóò wà pẹ̀lú agbára lákòókò ìgbésí ayé díẹ̀ nínú wọn. Ìjẹ́ díẹ̀ pàtó nípa ìgbà tí yóò wà nígbà tí ó sọ fún wọn pé, mo sọ fún wọn pé, mo sọ fún wọn pé, mo sọ fún wọn pé, mo sọ fún wọn pé, mo sọ fún wọn pé, mo sọ fún wọn pé, mo sọ fún fún òtítọ́, díẹ̀ nínú àwọn tí ó dúró níbi kì yóò ṣe ìtọwọ́ ikú ṣáájú kí wọ́n tó rí ìjọba Ọlọ́run wá pẹ̀lú agbára. Ọ̀rọ̀ àsọyé Nítorí náà, àárí Kristi yóò múlẹ̀ ìjọsìn rẹ̀ lákòókò ìgbésí ayé tí àwọn olùṣọ́ rẹ̀ kọ́kọ́rẹ́ parí láìpẹ́ lẹ́yìn jù fún Júdà pé yóò di ẹ́. Ó ní, ìwọ jẹ́ àwọn tí ó ní dúró nípasẹ̀ mi nínú àwọn ìdánwò mi, èmi ó sì ṣe ìjọba fún yín gẹ́gẹ́ bí baba mi sí rẹ̀ ní mi kí ó bá lè jẹ àti mímú ní tábìlì mi ní ìjọba mi àti kí ó wà lórí àwọn ìtẹ́ àti àwọn ìdájọ́ àwọn ẹ̀yà méjìlá ti Israẹli. Ọ̀rọ̀ àsọyé díẹ̀ nínú àwọn gbàgbọ́ pé àwọn àpọ̀rọ̀ náà sínú ilé ìjọsìn Kristi ní àkókò yìí bí ó ti yá fún wọn rè, bí ó ti ṣetán láti padà sí ọ̀dọ̀ Ọlọ́run Bàbá. Jésù tọ̀ wọ́n lọ sọ pé, gbogbo àṣẹ ní ọ̀run àti ní ilẹ̀ ayé ti fún mi. Nítorí náà, lọ kí ó ṣe àwọn ọmọ ẹ̀yìn gbogbo orílẹ̀-èdè. Báptísì, wọ́n lé orúkọ Bàbá àti ti Ọmọ àti ti Ẹ̀mí mọ́ àti ìkọ́ni wọn láti pa àṣẹ fún wọn. Nítòótọ́, èmi wà pẹ̀lú rẹ nígbà gbogbo sí òpin ọdún. Mátẹ̀ò, Mátẹ̀ò, ó sì wí fún wọn pé, lọ sí gbogbo ayé àti wájú èmi tẹ́lẹ̀, Theophilus. Mo kọ̀wé nípa gbogbo àwọn tí Jésù bẹ̀rẹ̀ láti ṣe àti pé ó fi ara rẹ̀ hàn, ó fi ọ̀rá rẹ̀ hàn Sámísì, ó fún un ṣe yí pé ó fi Jerusalẹmu sílẹ̀, ṣùgbọ́n dúró fún ẹ̀bùn mi ní ìlérí tí ó ti gbọ́ mi, nítorí tí, nígbà tí wọ́n pàdé, Olúwa, ìwọ ó fi ọwọ́ ọba fún Israẹli, ó wí fún wọn pé, kì í ṣe fún ọ láti mọ àwọn àkókò tirẹ̀, ṣùgbọ́n níwọ yóò gba agbára nígbà tí Ẹ̀mí Mímọ́ bá dé sórí rẹ̀, ìwọ ó sì jẹ mí, Jades àti Samaria àti sí Pinaju, ń wọ inú kurun bí ó ti ń, nígbà tí ó bá ti ń kurun, Bama olórí àti àwọn arákùnrin ìyá Jésù pẹ̀lú, Asie fún ìgbà kẹtẹlẹ ẹsẹ̀ Adam àti Ẹ̀fà, ènìyàn yóò pé láìpẹ́ fún láti bá lọ́kùnrin lálẹ́, kọ̀kọ̀rẹ́ ìparí, pàápàá bó tilẹ̀ jẹ́ pé ó wà wà nínú Bíbélì pé wọ́n ti jẹ́rìí pé Jésù jẹ́ àkúdè àkúdè ti jẹ́rìí sí pé Jésù jẹ́ ènìyàn ìtàn gẹ́gẹ́ bí Bíbélì ti ṣàfihàn rẹ̀. Àwọn ìwé ìta gbangba wọ̀nyí nípasẹ̀ àwọn oní ti Bíbélì nípa rẹ̀ àti pé ó wá láti Edward kan. Wharton nínú ìwé rẹ̀ Christianity rántí ohun gbangba ti ìtàn. Talos onígbà bíi ti ará Samaria tí ó ń gbé àti ṣiṣẹ́ ní Rome ní kejìrún. Talalos ní kejìrún Áfíríkà tí ó jìnnà ìkógun tí oòrùn kò lè ṣẹlẹ̀ lákòókò òṣùpá ti oòrùn gẹ́gẹ́ bí kan tí Jésù bá kú ní àkókò àjẹrẹ́kìlá. Agbára ti ìkásísí Talos ni pé àwọn àyè àìdáyidá ti ikú Jesu. Ní àmú àti jíròrò nínú ìlú ti Ìjùbà, ní ìbẹ̀rẹ̀ bí àríkúndùn kìíní, òtí ti àgbékà ti Jesu gbòdì ti ní ìṣe dáradára mu nípasẹ̀ àkókò yẹn. Sí gígùn tí àwọn aláìgbà fẹ́ràn Talos rò pé ó jẹ́ pé àyàn ti kunkun jẹ, ní ìrọ́nìkàlẹ̀ fún Jesu àti fún ìgbẹ́kẹ̀lé rẹ̀ tí ó ní júbọ wákàtí ti di wákàtí kẹfà. Máàkù, wọ́n dé tẹ̀tọ̀tẹ̀tọ̀. Mara bá ṣeré pé àyàn, ìwé àfikòkù nínú Músìmù, ìlú Gẹ̀ẹ́sì ṣe jù kọ́, ti lẹ́tà tí a fi ránṣẹ́ sí, ń rẹ̀ nípasẹ̀ ará Síríà tí a ń pè ní Mara bá Spapion, nínú èyí tí tí Ligbin tàbí bá. Ligbin kò sì kú fún dára, ó ń gbé lórí nǹkan nínú èkejì tí ó ti fún. Cornelisi Tacitus, onígbàgbọ́ Rómù kan gbé láti ọ̀dọ̀ Ad sí Ad nípa iná Nero. Nítorí náà, láti kọ ìjábọ̀ náà, Nero fa ẹ̀ṣẹ̀ náà àti gba àwọn ìjìyà ńlá ti ìdílé wọn, tí a pè ní ìjìyà wọn ti Tebulaisi ní ọwọ́ kan nínú ànínúnà. Ìdìgbọ́n gómìnà Rómù kan ní Ad kọ̀wé, kan pẹran wọn àwọn Kírísítíánì wà nínú àṣà ti ìpàdé lórí ọjọ́ kan tí ó wà títí ṣáájú kí ó tọ iná. Nígbà tí wọ́n kọ̀rìn sí Kristi bí Ọlọ́run, ó sì fi ara wọn do ara wọn lé ara wọn kí wọ́n má bá ṣe iṣẹ́ búburú kankan. Lẹ́yìn èyí tí ó jẹ́ àṣà wọn láti lọ tọ̀ àti lẹ́yìn àpàdé lẹ́ẹ̀kan sí láti ṣe alábápín ti oúnjẹ, ṣùgbọ́n oúnjẹ ti àárín ìlú, Suetonius, onígbàpadà àti òṣìṣẹ́ ti ilẹ̀ ti ilẹ̀ ọba lákòókò ìjọba alákùnrin arákùnrin arákùnrin Carnish kò nípa ìpolówó nínú ìgbé ìgbésí ayé Claudius bí àwọn Júù ń ṣe àwọn ìdàpọ̀ nígbà gbogbo ní ìṣẹ̀sìn ìrántí Chestis. Claudius jáde wọn láti Rome Joseph jẹ́ àkọlé ẹni ẹ̀sìn Romano, Júù ti Júù ní apá kan ti Roman Judea. Ní Ad, Joseph ní àkíyèsí tí ó nífẹ̀ẹ́, ó sì wà níbẹ̀ Jésù Jésù, ọlọ́gbọ́n ènìyàn tí ó bá pé ó yẹ kí a pè ní òtítọ́ fún ìgbàkejì àwọn wòlíì ti sọ tẹ́lẹ̀, ó sì sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu mìíràn nípa rẹ̀, àti pé àwọn àkópọ̀ yìí ní kedere. Ohunkóhun mìíràn lè jẹ́ ìrunú tí ẹ̀rí láti ìbẹ̀rẹ̀ àwọn oníwè àti àwọn òǹkọ̀wé, wọ́n jẹ́ àwọn tí ó tako ẹ̀rí ti àwọn ìwé Kristiánì, ìwà ìtàn ti Jésù fúnra rẹ̀. Díẹ̀ nínú àwọn òǹkọ̀wé lè pẹ̀lú fanimọ́ra ti Kristi mímí, ṣùgbọ́n wọn kò ṣe bẹ́ẹ̀ lórí àwọn ààyè tí ẹ̀rí ẹ̀rí àgùntàn Kristi jẹ́ bí axiomatic ti ara ẹni tí ó dájú fún àìlópin. Olókìkí Keleos Kesari kì í ṣe àwọn àkọlé tí ó tán, ìkéde àwọn mímọ́ ti Kristi, Jesu bẹ̀rẹ̀ ń kéde ìfiránṣẹ́ rẹ̀, ti ìdáríjì rẹ̀ àti ìgbàlà. Lẹ́yìn tí àtẹni Jesu ẹbọ, ìgúnpò àjíǹde rẹ̀ àti àwọn ẹ̀yà ìfiránṣẹ́ rẹ̀ tí Elijah bá bẹ̀rẹ̀ sí jẹ́ kéde, ó rúbọ sí gbogbo ènìyàn, gbogbo ènìyàn tí ó gbé ìgbàgbọ́ wọn àti ìgbọ́ rẹ̀ àti ìgbọ́ rẹ̀ ti gba ẹ̀mí wọn lálẹ̀ àti fi nínú ara Kristi, ilé ìjọsìn rẹ̀. Nígbà tí Jesu ti baptisi, John dá àwọn ọ̀run sí, bí ẹ̀mí Ọlọ́run wá sórí rẹ̀, tó sọ fún pé, èyí ni ọmọ àyànfẹ́ mi, pẹ̀lú ẹni tí èmi dó sí dáradára. Nígbà gan tí ó gbé agbára ká àwọn ohun èlò ohun èlò, Jesu sọ fún fún obìnrin Samaria pé òun ní Mẹ́sáyà, òtítọ́ èké. Nípasẹ̀ Kristi ọkùnrin ti bá Ọlọ́run lájà, òtítọ́ èké. Kí ni ó ṣẹlẹ̀ lákòókò ìmúlọ àti ìdánwò Jésù? A bí béèrè nípa àwọn ẹ̀kọ́ rẹ̀ bè. Lù ojú ti fi jíṣẹ́ sí Pẹ̀látù fún ìgbìyànjú dé. Kò jẹ́ bí ẹ. Flagef ní adé tí àwọn egun wọn gbé sí orí rẹ̀ gi. Ṣàlàyé nípasẹ̀ Pẹ̀látù, ọba bí àwọn Júù, gbogbo àwọn tí ó wà lókè.